fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run àpádọ́gba àdúgbòlóhun alhamdulillahi rabbil alamin fún oore àti àánú tọ́lọ́bá tó sí fún alé ní tó ní kí a máa bẹ̀rẹ̀bẹ̀ láàyè lórí ẹ̀pẹ̀ kátúnwá jọ́sìn fún kátúnwá sìn gẹ́gẹ́ bí àṣẹ wá ó ní yá ayyuhalladhina amanu إذا نودي الصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ọlọ́run lẹ́yìn mùmínì ẹ̀yin olùgbọ́lọ́wọ́ bá gbọ́ tí wọ́n bá ti pèrún lọ́jọ́ jímá ẹ tara sàsà lọ́sùn ìrántí ọlọ́run ẹ fi àtàárà àti gbogbo nǹkan tẹ́ bá ń tẹ́ fi sílẹ̀ ọlọ́run yẹn náà lólórí fún yín tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ láti wá dá ọlọ́run ọba lóhùn láti jẹ́ pé ọlọ́run ló tún wá péjọ nìí. àwọn tí wọ́n ń bọ̀ lọ́nà náà ló mọ́ máa bọ̀ lọ́nà láti wá dá ọlọ́run ọba lóhùn ó ní ká wá síbi ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ọlọ́run yín rẹ̀ nígbà tí ń bá dájú ìsìnrántí yóò ṣe fún alé ní ọlọ́mọ́sà ìkó sí wá láǹfààní mọ́sà ìfi sínú oṣù wọn ṣẹ́rí wá ẹ̀rí ọlọ́wọ́ bá tí à ń sọ̀rọ̀ ìfún ayé nínú oore tó ṣe fún àwa mùsùlùmí ó ní pé ọ̀sà ẹ̀sà ẹ̀sìn tí ọ̀lẹ́lẹ́gbẹ́ fún wa ọ̀nà ní Islam ó sì wá ní mùsùlùmí orí ńlá ni wa rèé inú àkọọ́lẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní ẹ̀sìn gbére ni ẹ̀sìn tí ò ní tán láíláí ni ẹ̀sìn tí ò sì ni tí ò ni ara rẹ. Hijr Quran chapter fifteen ayé ẹlẹ́ẹ̀kẹsàn-án ọlọ́ni inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́nlá wa ọlọ́nlá sọ ìrántí ní kalẹ̀ tí í ṣe Al-Qur'an Karim àwa náà láàsí ń dáàbò wà náà là ń sọ ẹ̀rí ọba tó wá sílé fún wa àmàdìgbọ́fọ́nà ọba náà ó tún wá yàn fún wa aṣíwájú rere ànábì Muhammad sallallahu alaihi wasallam ó tún yàn fún wa ìwé rere Al-Qur'an Karim ó sì wá sí wá ní ìjọ rere khairu umma yọ tó lóore jù níjọ tó ń pè kuntu khaira ummatin hujjat lin-nas ta'muruna bil-ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ọlọ́lẹ̀ ilẹ̀ dáa jù níjọ tí a gbèdè sí aráyé kí lẹ fi dáa ò ní pé ẹ̀dá dáadáa mà ẹ̀sìn máa ṣe dáadáa ẹ̀sìn pàmẹ́sì dáadáa ẹ sì dá ìdá mà ẹ jìnà sí ẹ̀sìn ìlànà kó nídìí àìdá lẹ́yìn na. ẹ̀yẹ ìgbòlẹ́ tó ń gbọ́ náà bá gbọ́ iṣẹ́ táwọn mùsùlùmí lórí rẹ̀ ká máa dáadáa ní dáadáa ká sì máa sí dáadáa ká sì máa pọ̀ sí dáadáa ká máa ìdá láìdá ká jìnà sí ká sì máa lẹ́yìn kó nídìí àìdá lẹ́yìn náà ká sì máa gbọ́ náà bá gbọ́ ní gbogbo gbà eléyìí náà sì tàbí lóore ọlọ́run tó wá sílé fún anáàlú bá ti àdúpẹ́ fún ọba táyìn lógo ọba yìí òun lọba tí fi ma na ọba yi sọnụ ìlú sọnù àfi ọba ilẹ̀ kọ́ si ọba ìwá ẹni ọba fi mọ̀nà ní màjẹ́ n'i mana ẹni ọba ọzọ ọdún fi mọ̀nà láéláé inú sánmà inú ilẹ̀ ó lórogún kan ọba wa mùsùlùmí ọba kì í kú ọba yìí náà wa orí ajá ọlọ́kùn máa bá ní Muhammad inú àwọn tí anábì sọ lẹ́kọ̀ọ́ tó lọ ó ní la tazalu ta'ifatu min ummati zahirata ala al-haqq hatta taquma as ó ní ilẹ̀ ayé bá ń jẹ́lé ayé kò ní yẹ ní gbò nínú ìjọ ànábì àwọn ìjọ kan zahirata tí wọ́n máa hàn tí wọ́n máa lékè tá máa dámà nínú ìlú tí wọ́n á dúró sórí òdodo lọ́yìn látàlá hak wọ́n á dúró sí òdodo tó wọ́n ànábì mú wá hátà àdàkùnmọ̀ sáà tí àdìgámọ̀ fi dé ọ̀rọ̀ ànábì nìyẹn ìtumọ̀ ni pé ìpínlẹ̀ ayé sì lè dàrú dàrú dàrú dàrú dàrú dàrú tí ọ̀wọ́ á ní sẹ́kọ̀ àwọn ẹni rè ìbá yóò ṣe dàrú tí ò ní sẹ́kọ̀ àwọn tí wọ́n dúró sí ìlànà ànábì Muhammad sallallahu alaihi wasallam àwa ń bẹ ọlọ́wọ́ bá kò jẹ́ káwa náà jẹ́ kan ní inú wọn kókó ọ̀rọ̀ wa ti ọ̀sán yìí níbọ́lọ́ bàbá sì gbà wá láàyè mọ́ òun náà ni ìbéèrè ńlá kan tí àwọn ẹ̀mọ́ ń béèrè àgàrú àsìkò tá a wà yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tí aláǹfààní ká gbá àwẹ̀ ní Nàìjíríà wa ìláwẹ̀ tá a gbà lọ tí a láǹfààní ká máa gbọ́ rédíò tá a láǹfààní kí a máa wo tẹlifíṣàn a máa gbọ́ táwọn yẹn ń béèrè pé mọ́nìhùn alùsùnà àwọn jẹ́ lálùsùnà àwọn náà pè lálùsùnà a máa gbọ́ tá a lálùsùnà wọ́n máa yà sí ìfọ́àtò hom kí ni ròyìn wọn kí ni ṣe wọn kí láàfin dáhùn pé àwọn alùsùnà rẹ wọ́n máa wọ mọ̀nìhájò hom. kí ni ìlànà wọn tí wọ́n ń tọ̀ ilé ní agbègbè tí a fẹ́ sọ̀rọ̀ lélé ni kí lójú bí ẹ̀sẹ̀ àwọn mùsùlùmí ó sì yanjú tó tí ò rújú gbọ́gọ́ọ̀rọ̀ àwọn àtàgbà mùsùlùmí lé látara àdíkàsẹ́ kejì ní ọ̀pọ̀lọpọ̀ ìntọ́ nú ni pé dín ní lọ́dọ̀ Yorùbá gan Yorùbá gbà yí pé làákà ìkọ́lá fi sẹ́sìn yá kọ́ ni ìmọ̀lọ́lá dínì ọgbọ́n ògbè a ti bá pàdé a ti gbọ́nú tàn àwátá àdàgbà díẹ̀ a mọ̀nú àwọn afọ́rúṣiríṣi inú ẹ̀ làwọn afá wa kòkó ikò béèrè kòkó béèrè yóò ti ṣe la kòkó béèrè yóò ti ṣe la bàbá ní òkè okò béèrè pólùsì fẹ́ là kí ni tí bàbá ń sọ wà náà ni pé èèyàn kéwù ni látara kéwù láti mẹ́sìn bọ́ọ̀bá wá ti rí ké ọmọ béèrè a kìí fi àìmọ̀kan sí ẹ̀sìn anábì tó mú ẹ̀sìn wá gan ó ní talabul ilm faridatun ala kulli muslim ó ní ìmọ̀ ọ̀ràn yẹn ní kíkó mùsùlùmí wà lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti pè nǹkan lọ́ràn yẹn ìtumọ̀ ni pé man fa'alahu yuthab ẹ má sí ọ̀ràn yẹn ọgbàládá wa man tarakahu yu'aqab ẹ bá ti gbé ọ̀ràn yìí sílẹ̀ yóò jìyà ni àwọn Ramadan la ni wakati márùn ọ̀ràn ya ni kágbọ́n náà bá gbọ́ ya ni ká ka lọ́ka saka ọ̀ràn ni ká lọ́ka sáájì ọ̀ràn yẹn ni na ni ni. ipò táwọn nǹkan yẹn wà iná ni ìmẹ̀sìn wà tó lè ní ọ̀rọ̀ àwọn ní ó ti di ọ̀rọ̀ táwọn ń béèrè kódà tẹ̀ rí náà kan sọ kò ti jẹ́ àlùsúnà kan pé politics ni ìgbà gbọ́ àlùsúnà o pé òṣèlú ní bẹ́ńbẹ́ kódà tẹ̀ rí wọ́n ní òsínbí kẹ́kọ̀ọ́ sínú tàn bẹ́ẹ̀ nìkan ń bẹ ti àlùsúnà bẹ́ẹ̀ làtọ́ táwọn kan náà tí wọ́n bọ́ ọ̀dá pé àwọn lálùsúnà tí wọ́n gbá àwọ̀ ìlálùsúnà tábàbá wo tí a ń ṣe pẹ̀lú àwọn tí Islam pé lálùsúnà nínú àkọọ́lẹ̀ àti inú àgbọ́yé àwọn ẹni ṣáájú àwọn tí ń tún gbẹran lálùsúnà ìwọ̀n jọra wọn wọn àjọ wọn tọ̀hún tá a bá gbé kí ni ìlànà ìgbàgbọ́ àwọn tọ̀hún ṣe abẹ́ ìgbàgbọ́ àwọn tèmi tẹ́mbẹ̀rẹ̀ alùsùnà kí ni ìlànà àjọsẹ̀ àwọn tọ̀hún ṣe abẹ́ ìjọ tẹ́mbẹ̀rẹ̀ alùsùnà lẹ́nì kí ni ìwà àwọn tọ̀hún kí ni àgbọ́yé àwọn tọ̀hún sí àjọsẹ̀ alùsùnà pé bí sánmà ni bíbi tó òun ti ti ń wọ̀ iná ṣe jìnà sí ìlànà ní alùsùnà gan látara tẹ́kọ̀ọ́ ẹ̀ kéré yóò bẹ nínú ìjú yọọ máa bẹ nínú ìpararo gbọmọ bẹ́ẹ̀ yà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti àwọn nǹkan tó rújú láwọn nǹkan tí ó dàrú nú ẹ̀sìn tó wá ti dóde táwọn ń polongo gẹ́gẹ́ wá ń dàrú mọ́ wa lọ́wọ́ tó wá gbà láàfẹ́ ibi tá a gbà bá a ti bọ́ òdodo tá a ń bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀sìn eléyìí jẹ́ àdánwò ńlá tọ́lọ́wọ́ ń sọ̀kà sórí ilẹ̀ ayé ó ti ń ka wọn kàkàkiri ó tó kàwà náà lọ́dún yìí àti gbọ́dọ̀ àwọn èèyàn sọ yìí pé kò sí ń jẹ́ sọ yìí Buhari gbogbo tí ń bẹ́ẹ̀ ní ọ̀dá lẹ́sìn ń ka sáráyé bá sì ń dákẹ́ àwọn wọn ní àbúrò rírà òkúrọ́ ní Anas ibn Malik kìí ṣe èèyàn gidi Aisha bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń gbọ́ ṣùgbọ́n ń gbà tó pọ̀pọ̀lọpọ̀ ata ń gbọ́ yìí àmọ́ bí nǹkan ṣe tó ìyá tara àwọn tọ́lọ́run bá fi so lórí ẹ̀sìn fún wa ọ̀pọ̀ mọ́ onítara ẹ̀sìn àwọn tọ́lọ́run fi so lórí ayé fún wa ẹ̀sìn ọ̀kan wọn torí pé ẹnìkan ò lè bọ́ta wá sí pé àwọn olórí ẹ̀sìn wa àwọn tá a mọ̀ lórí ẹ̀sìn ni wọ́n ń bú wọn ní ń bú ya wọn ní ń bú bàbá wọn kí wọ́n dákẹ́ tàbí ìjọba lẹ́nìkan wá ń bú ọwọ́ abú ìjọba odòdó sùn kan ìjọba wa filẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn ẹ̀sìn ìlọ́wọ́ ń kábùkù ń bùlàwà tá a gbára mọ̀sùn bùlàwà wa torí díẹ̀ àbáfẹ́ wá yẹ àwòlá ń pè lálòsùn náà wò àwọn kan tá yẹ wọ pọ̀ á kọ́ mọ̀ wọn mọ́nìmọ́ àlùsùn náà wò láǹpẹ́ bẹ́ẹ̀ á sì mọ kí ni wọn kini lana wọn iru èèyàn wo ni wọn àkọ́kọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ gbólóhùn súnà súnà sanna yasinnu sunna sanna yasunnu sunna kí ni túmọ̀ lọ́dọ̀ àwọn afẹ́ ẹ̀sìn àtàwọn afẹ́ elédè ìtumọ̀ ẹ̀ pọ̀ ìtumọ̀ ẹ̀ pọ̀ ṣùgbọ́n èyí tó súnmọ́ jù gẹ́gẹ́ bí ẹ̀kọ́ a lè pè ní tọ̀rí ọ̀nà gbàgbé áàdì sùnẹ́tì ilé ìlọ̀nà tèmi ń tọ̀ gbàgbé ní síra ayé ilé ní gbèsè ayé hádé sunnati ilé ní gbèsè ayé mi lẹ́fìrí níjọ́ àwọn kan tí wọ́n lọ lé àná Muhammad wọn lọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn kó nàbí sí máa sin lọ́n lé ẹ̀ àná sọ́nà Malik ló àdìsí wa adébẹ̀rẹ̀ sọ Buhari, wọ́n bá àwọn ìyàwó ànábìlẹ̀ wọn àbánábìlẹ̀ wọ́n anabi muhammad bí ṣe máa jọ́sìn àwọn ẹni wá wò pé ah, wọ́n nínú àríwáyọ̀ ní taqalluha wọ́n fojú kéré ẹ̀sìn anabi anabi ò lè máa ṣẹ̀sìn tọ́pọ̀ tó bọ́lọ̀ ti foríjì tí máa wá sẹ́mi àwa náà bẹ́ẹ̀ gbà mí pé ọlọ́run ti foríjì ìlú jẹ́ kẹ́sìn rẹ̀ kéré báwọn àwọn gbèsè làákàyè àwọn wá pinnu lọ́kàn ara wọn pé àwọn ń ta àwọn táwọn ìjọmọlẹ́yìn ẹ̀ yìí àwọn ò tí ì rà foríjì lọ́dọ̀ Ọlọ́run torí díẹ̀ ìjọsìn tàwọn gbọ́dọ̀ pọ̀jù tànábì lọ sallallahu alaihi wasallam mẹ́ta ni wọ́n nínú ẹgbà wa kan ẹgbà kan pè ní mẹ́rin mẹ́ta ló gbajúmọ̀ jù ọ̀kan wá pinnu òun látòní lọ gbogbo àtọ́lọ́ ń bá ti ní kí òun máa jí sáyé tó òfin lọ bá ọ lọ́hùn òun ò ní jẹun lọ́sàn-án wọn máa gbà wẹ̀ ni

tí ó kàn la ẹ̀sìn bọ́ra ẹ̀ lọ́nu irú olúwa tá a wà lẹ́ni tí àgbọ́yé tá ń pè súnà ti kéré wà ní àpérò kan súnà ọmọ ń àbá ń ni àbá ń ni tí àwọn àfáà kan pèmí wò o ọdún kẹẹ̀ẹ́dógún tí mo ti sùn kẹ́yìn àlùwádìí ń bá gbogbo orun mo fi na fílà náà pé orúkọ ìdókòtò náà rèé tóun ti ń gbá àwẹ̀ tóun ọ̀jẹ́ lọ́sànmọ́ tí ẹ̀kẹta náà bọ́ ta tó lóun ń wò yìí òun ti pọ bí nísìn ọdọọdún mẹ́ẹ̀ẹ́dógún sísè òfin súnmọ́ náà láìsí méjì ń bẹ ọgọ́rùn ata wà ń yẹn wọn wa. tó pé àgbà pé

oníṣẹ́ dá mi wọn làwọn mọ̀ wọn lẹ́sẹ̀ méjì èmi náà bá jù yín lọ mo bẹ̀rù jù yín lọ mi tẹ ń wò yìí màá máa sùn lóru àti máa jí lóru èmi tẹ ń wò yìí màá máa gba án gbà mi màá máa jẹun lọ́sàn èmi ń wò ń mi lásìkò eléyìí mi ni súnà mi nìyẹn. ẹ ń bá wá gúnrí sísun èmi ànábì kẹsàrà àjọ mi ó fẹ́ pé jẹ́ yẹn kò sí kí ni ọ̀pá sùnà mu ìtí wàá jẹ́ sùnà pé ìlànà èmi ànábì ọmọ ọ̀rọ̀ gíba sunnati alaysa minni torí ẹ̀ ní mùsùlùmí kì í fi la ẹ̀sìn bọ́ra rẹ̀ lọ́rùn àfi kó ní àkọọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ mi náà ní Abu Israel ní abúlé ibùn abbas na gba àdísì wá oníṣẹ́ bẹ́ẹ̀ náà àdísì ọkàn jíjọ ni ló bá pinnu ó sì lérí n'ebe mi ní mi ò sì mi ò sì ní ogi màá sì máa ọwa àwẹ̀ ọwọ́ adó sínú òru àwọn èèyàn wọ́n àwọn wa bẹ̀rẹ̀ anụ tánu wọ́n ní Abu Israel kí ló dé òkú lójú ni wọ́n ni ka gbogbo lérí anábẹ́ni nrú ẹ̀lọ́pàlásẹ̀ ọ̀lẹ́yàjì kọjọ́kọ́ kọ́bá síbò ògì kọ́ sọ̀rọ̀ kọsọrọ gbogbo tí torí díẹ̀ ní àwọn afẹ́ẹ̀sì sọ pé ìtàǹpẹ̀ ní lana. òun náà nìlànà ẹ̀bá wa bọ́ sọ́dọ̀ àwọn afọ́nífíkì oníbí wọn ṣe tù bọ́ sọ́dọ̀ àwọn afọ́nísúlùfíkì oníbí wọn ṣe tù bọ́ sọ́dọ̀ àwọn afá aládé oníbí wọn ṣe tù ṣùgbọ́n ní àkótán gẹ́gẹ́ bí àgbọ́yé àwọn afá àṣáájú sálàfúnà sọ̀lẹ̀ ní sókè ìtàǹpẹ̀ súnà àsúnà tashmudu kulla ma jaa bihi rasulullahi sallallahu alaihi wasallam súnà kó sínú gbogbo ntí ànábì mú wa gbogbo ntí ànábì sẹ́kẹ́ni tó mú wa fil Qur'ani karim tá a lè bánú alukurani àbí tá a lọ́mọ alukurani wà fún wa sallallahu alaihi wasallam wa sunnatin bawiya sharifa àti ìdá a lè bánú súnà ó ní ìlànà ànábì tó fi tú alukuran ẹ̀rí súnà làlàyé alukuran gbogbo lẹ́nà akátọ́dé láàrin wa tí wọ́n ń pè ní alukurani yun àwọn alukurani sangiliti tí àwọn ọ̀fẹ́ gbọ́ kí ń jẹ́ súnà alukurani nìkan ní ti tó kò wá sí ń tẹ́ èèyàn lè ṣe nú ẹ̀sìn tá a bá fi àlàyé ọ̀dọ̀ ànábì kún tá a lè rọ́nà lọ. Jímọ̀ láfẹ́ kí lẹ́yìn pọ́lọ́ bá sọ ayà tí mo kí fún alẹ́ kan pé ẹ bá ti pè ń lọ́jọ́ Jímọ̀ ẹ máa ta sọ̀rọ̀ bìnrin àti ọlọ́run rákà mélòó ni ẹ máa kí Jímọ̀ kò sínú àlùkùránì kí náà kè lórí gbogbo yẹn rèé sùn láti bá kò sí ní téèyàn lè ṣe nú ẹ̀sìn tó lè pé tàbáyọ súnà lẹ̀ bọ́bọ́ fẹ́ sàlùwàlá tó bá jẹ́ nǹkan tí ń yọnu tó ń fímú tó ń sin lẹ́ẹ̀mejì abẹ́ mẹ́ta súnà ló ṣe tàbá fẹ́ bẹ̀rẹ̀ ẹnu dábàá ti sì káàmà ò lè bá káàmà náà lùkwani rákà mélòó láìlá lákà mélòó láásìrì mélòó ní mọ́gí mélòó ní ṣáì èwo làákẹ́ ó sókè èwo làákẹ́ ó gbogbo àwọn àlàyé inú súnà ni ìyẹn ni a sọ pé òtí tó lè Qur'an wà mithla ma'ahu pé ọlọ́wọ́ bá fún un ní alukur'ani ó tún fún un ní nǹkan mí ìnáṣẹ́ dé alukur'ani tó ti dé alukur'ani náà ní sunna àná Muhammad sallallahu alaihi wasallam ó ọlọ́run sọ bá ní suratul ó ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyuha anábẹ́ kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu gbogbo àti sọ yẹn náà wáyé ni lábínú àwọn àfáà Islam wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ṣe ń sọ̀kalẹ̀ fún ànábì ní súnú náà sọ̀kalẹ̀ fún méjèèjì ni ó gbọ́dọ̀ lọ́pọ̀ lórí dé làwọn àfá àgbọ́yé àwọn àṣáájú wọ́n ní gbogbo nǹkan tí ànábì mú tó wà ní tó wà lana àti gbogbo nǹkan tí àwọn ẹ̀ bá nínú ìmọ̀ ni o tàbí iṣẹ́ fìlà kọ́ lórí ìlànà bó lásẹ̀ gba ọ̀nà ọba gbọ́ ni wọ̀lẹ̀ àká tàbí àwọn ìdájọ́ wọn pé kẹ́ni àkọ́ìd àwọn ìlànà ìgbàgbọ́ ìgbàgbọ́ náà ọlọ́run ìgbàgbọ́ náà màláíkà ìgbàgbọ́ ọjọ́ gbé dàríkàmà gbàgbọ́ àwọn ànábì ọlọ́run gbàgbọ́ ìwé ọlọ́run ìgbàgbọ́ nípa kádàrá ìgbàgbọ́ níbi táǹpẹ̀ ní sàárè àti sàárè ìyà sàárè ìrọ̀rùn sàárè ìgbàgbọ́ nípa àlìkámà ọ̀rọ̀ iná àti ìnira aná àlìjẹ́nà àti ìdẹ̀kùnbẹ̀ àlárasẹ ọlọ́run kùrùsíyọ ọlọ́run àti bó ọlọ́run sì wà lórí ẹ̀ gbogbo ilé ìdá ń pè ní ìlànà ìgbàgbọ́ kí làwọn àròyìn ọlọ́run kí làwọn orúkọ ọlọ́run ló bá a ṣe gbàgbọ́ tí ò gbọdọ̀ lékún tí ò gbọdọ̀ dínkù gẹ́gẹ́ bí ààrẹ ìtọ́wá látọ̀dọ̀ àní Muhammad sàṣàrà tá fún ní ìlọ Imam Ahmad nọ́mbà níjọ́ kan ló ń sọ ó ní wàsíbòhò ó láàmà ròyìn ọlọ́run káàmà wàsíbòhò nàfṣàhò kẹ́bọ́sì ròyìn ara rẹ̀ fi kitabihi inú tí a rẹ̀ wàkàmọ́ wàsáfà rasuluhu àìbóṣẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ fi hadithi inú ọ̀rọ̀ rẹ̀ bila ta'rifin wala takyifin wala tamthilin wala ta'tili láì fún ọ̀bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ bó ló ṣe rí láì ṣàfijọ́ gbogbo léyìí suna anabi muhammad wọn bá kan náà wàlẹ̀ hakan àtàwọn ìdájọ́ gbọ́njá bá pè ní ìdájọ́ bó la ṣe fẹ́ yàwó bó la ṣe kọ́ yàwó lábẹ́yà bá ṣe nǹkan báyìí kí ni ìdájọ́ ẹ̀ gbogbo náà pè ní ìdájọ́ suna náà ni àràǹtọ́ wà látọ̀dọ̀ anabi ni wal fadail wal akhlaq alhamida alladhi jaa biha bẹ́ẹ̀ náà ni àwọn ìwà ọmọlúwàbí tí Islam mú wá òdodo àánú ìtìjú déédé ìtẹríba ìṣe dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n bá kan náà wàtásímọ́lò aidan sunna dalkhulafa rashidin wọ́n ní sunna ànábì tó kú sínú sunna àwọn khulafa rashidin àwọn àrólé rere tó ró lẹ́yìn anabi muhammad gẹ́gẹ́ abubakar umar uthman ali rodi alatala ni wàjúmáyé ẹ̀rẹ̀ àdìsíkà ń bẹ táwọn sọ́fà pé iná máa yẹ ṣe mí nǹkan ẹ̀tẹ́mi ẹ̀bá gbọ́nù yín pàṣẹ rẹ̀ fìdí láfa nǹkan fìrà yóò rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa nú ẹ̀sìn ó nípa àlékún bẹ sunnati wa sunnati khulafa rashidin alimadi min ba'di adu alabina wajib aw kama qala sallallahu alaihi wasallam imam tirmidhi gba wajib imam ahmad àti abu dawud torí díẹ̀ anábì ní ó dọwọ́ yín sínú anábì asúnà àwọn khulafa rashidin àti òrùlé ní ẹ̀yìn ohun anábì ẹ̀tẹ̀lé sínú wọn bí a bá gbọ́ pé àbákì ṣe nǹkan kankan tánà bí ó ṣe sínú náà ni umar ṣe nǹkan kankan tánà bí ó ṣe sínú náà ni uthman ali ó ṣe nǹkan tánà bí ó náà ni tí bánà ti kó gbogbo ẹ̀bọ̀ wa sunnati khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di addu 'alayha bil-nawajid orí díẹ̀ láwàrí pé tí jẹ́ súnà ní sókè òun náà ni islam tánàbí mú wa òun náà sì ni òdodo ó ní ọ̀nà títọ́ tí ò sọ́nà tó sì dé díẹ̀ ó sì pàtàkì gan láàfírí ọ̀kanú àwọn afá islam afá wa imam bunu Qayyim Jawziyya rahimahullah nígbà tó ń ṣàlàyé súnà àlàyé tó ṣe tí ó bá ti yé mùsùlùmí ó ti tó kí kí là ń pè ní sunna inú àlàyé tó ṣe inú tí a rẹ̀ onye pè ní ìlànà àkè ó ní ó ní wàkọ̀rẹ̀ tó fi ya Rasulullah sallam ó ní ànábì ọwálẹ̀ ayé olólẹ̀ ayé ó níbi tí ànábì kọ́ àwọn mùsùlùmí tí ó kọ́ alẹ́ sìn dé kún tẹ́ yẹ bá fò sánmọ̀ tó sì yẹ rẹ̀ báyìí ó ní illa dákàlù ummati minu ilman àyàfi kọ́kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ lára ẹyẹ tó fò yẹn ẹyẹ tó fò tó sì báyìí o ìdí tó fò rẹ̀ tó sì báyìí ó ní wa allamahum kulla shay'in ó ní gbogbo kana náà bí wọ́n kọ́ àwọn gbogbo nǹkan gbogbo nǹkan ó àtà àdáàbè tàkálí déédéé bí ẹ̀kọ́ bò ní ẹsẹ̀ wọ tọ́lẹ̀tì ẹ̀rí dẹ́pẹ́ ń jọ kan sàmìlà fàárí Madina òun àtàwọn mùsùlùmí jọ ń sọ̀rọ̀ Yahudi kan ọmọlẹ́yìn Musa kan wà ń bẹ ládùúgbò jẹ́ ti ń sọ̀rọ̀ wà ń tẹ́tí sí wọn wọ́n sàn gbọ́njẹ́ wọ́n ah, ní ta lọ́kọ́ yín gbogbo ń tẹ́ ń sọ yìí sàmìlà fàárí sí ní ààrẹ Muhammad bólú tó kọ́ yín bóòlù yẹn ṣe wọ tọ́lẹ̀ tó ní bẹ́ẹ̀ ni ó tún wá sọ bí yẹn ṣe wọlé bí yẹn ṣe jáde. bákan náà wà á jìmá ẹ̀kọ́ bá a ṣe sọkọ láya olùgbọ̀n ni ànábì kọ́ wọn wọn náà bá a ṣe sùn ọkọ wọn wàlìkìyà bá a ṣe dúró ẹ̀kọ́ bá a ṣe dúró ọkọ wọn wàlìkúùd bá a ṣe jókòó ọkọ wọn wàlìákìl wàṣúrù bá a ṣe jẹ bá a ṣe mu ọkọ wọn wàrúkú wọnùzùl baasi a baasi gùn kan bá a sọ̀kalẹ̀ ọkọ wọn wọsẹfàr wàlíkọọmà bí a ṣe ṣe ìrìn baasi bá a ṣe wà nùdú baasi wọn wọsọm wàlíkàlám ẹ̀kọ́ bá a dara dákẹ́ bá kila dara sọ̀rọ̀ kila wọn fun bá a ṣe fakiri a baasi yẹra bàbá jẹ́ tálákà bóun láti bá a lò ọkọ wọn wọ́n sí ẹ̀wà lẹ́mọ́ràn ẹ̀kọ́ bàbá lálàáfíà bàbá ń ṣàìsàn ọkọ wọn ó ní wà jẹ̀mí àkàmì hayat gbogbo gbogbo ìdájọ́ tó rò pọ̀ mọ́ ká máa sẹ̀mí anábì kọ́ wọn wàlí mold ẹ̀kọ́ Baba tó kú tán bóun láti ṣe ọlọ́kọ wọn. wọ́n sọ bẹ́ẹ̀ arch. arsh àlẹ́ àràsẹ́ ọlọ́run ó ròyìn ẹ̀fọ́ ló ṣe rí wọlé kùrùsì àgọ́ ọlọ́run ó ròyìn ẹ̀fọ́ wọlé màláìkà àwọn màláìkà ọlọ́run ó ròyìn ẹ̀fọn wọlé jìn àwọn àlìjànú ó ròyìn ẹ̀fọn wọnà iná ó ròyìn ẹ̀fọn wàlìjánà àlìjánà ó ròyìn ẹ̀fọn wọ̀yọ́mẹ́rì kìyàmà sallallahu alaihi wasallam ó wà kàlọ́ bẹ́ẹ̀ ẹ máa pẹ́ kí ni súnà súnà súnà anábìnrin yẹn àwọn àgbà kan ní alùsùnà àwọn tí wọn bá gbà yí pé ibi àná bí fi nǹkan kọ̀ọ̀kan sí àwọn náà fi sún gbèsè ayé àwọn ẹni pẹ̀lú àlùsùnà pẹ̀lú ògùn lọ́dọọdún ní ti àdàdo sí ọlọ́run kó gbàjọsìn àtọ́ra orí ìpínlẹ̀ òkú ọ̀rọ̀ ìjọba.